I am not too big to say sorry. Ẹ tó bá mọ̀ mí dáadáa. Bí Wùmí ṣe wà yẹn tó bá dọ̀la tó bá ní kò jẹ̀bi tó dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀bi ayé yìí ó jẹ́ tó bá rí Wùmí pé kò jẹ̀bi màá bọ́ta ma bẹ̀ mi. ibi tí tèmi dé nìyẹn immediately that we saw that bàbá ò mọ̀ kankan pa ẹ̀ I started supporting Baba Mohbad to the extent pé I said I will be giving him 100,000 every week. Sorry, every day, every month as feeding allowance. And to God be the glory, alhamdulillah. Kò dín rí. Bàbá máa ń wọn gan before date tí mo sọ pé màmá fún wọn ni. Because àánú bàbá yẹn ṣe mí. People came out and said, Oh, Fulowo Koleba controlling. A lot was said on the other bloggers' chat. Mo fi gbogbo ṣàlàyé gbọ́. Olórí burúkú ọmọ tí mo fún page mi táyé ìyá ẹ̀ bàjẹ́ sí mi lọ́wọ́ tí n bá ṣe for Mohbad tán. Táyé gbogbo wọn àti wọn díwọ̀n ẹ̀ bàjẹ́. Tó ṣẹnu bẹnu asín. Òun ni the most ugliest blogger lórí social media. Ọmọ tó jẹ́ pé kò ya ìtí ìyá ẹ̀ wò bí tó fẹ́ ṣe obituary ẹ̀ tó fẹ́ ṣe poster obituary àti ẹra pàrágà kẹfì fi ṣeré ṣe rántí ẹra pàrágà ke òbò ṣeré Awo, èmi mọ̀ pé èmi mọ̀ pé ẹra pàrágà kẹfì òbò Afoku afòkúgba àvátà èmi mọ̀ pé ti gbowó èmi mọ̀ ṣe rántí pọ́ bọ́ta wọ́n lé mi parọ́ ni mi ì fún lówó fake life do I look like one. What you see is what you get. I will not come and tell you where I'm not because I want people to love me. F off with all your fake love. Tí long tó wà look about to love me. I care less. Ìyẹn kọ́ mo fẹ́ sọ láwẹ̀ because mo ní pẹ́. Màá se wá padà wá. Kò ń ṣe ni mo mọ̀ before Friday. I Àwa ṣe calling show. Èmi ò ṣe calling show ẹ kò jẹ́ kí sáré sọ̀rọ̀. everything tí mo ti sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí ṣe ni mo máa ń sọ mo ní òkú Mohbad ẹ má jẹ́ ká wò pé a fẹ́ fi while away time a fẹ́ fi control depression ẹ máa fi kọ́gbọ́n. mo ní tí bá fi ẹnu mi gé fún yín ẹ má jẹ́ ṣùgbọ́n tí bá fi sọ̀rọ̀ mi ìmọ̀ bọ́rọ̀ yẹn ṣe lè pẹ́ tó ẹ mú sọ́wọ́ sí me supporting Baba is not because of content it's not because of money I'm telling you today again kàkà bẹ́ẹ̀ mi ni mò ń sínú justice for mubad. mi dẹ̀ ní bọ́ta kí wá máa ṣe bíi pé èmi fún you will never see me doing it. I'm always telling you, a lot is being done behind the camera. Ṣé ń gbọ́ mi. Àti day one tí mo ti bẹ̀rẹ̀ Immediately I dived into justice for Mohbad. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi a lot mommy. A lot started coming. I was seeing a lot. But it's often you. èmi ò kì í mi kì í ṣe dé tó ń Mohbad mi rí Mohbad rí mi ní parọ́ bọ̀ tíbi tí mo jókòó sí gbogbo àwọn tó bá mọ̀ mi dáadáa wá sọ fún yín tí n bá ti mo jokoo si gbogbo awon to ba mo mi daadaa wa so fun yin ti ba ti se show lẹ́ẹ̀kan ó pẹ́ ó pọ̀ jù ẹ̀ẹ̀mejì mo ti kúrò ń because I don't have the time but immediately bá sọ pé mo fẹ́ kúrò nínú show yẹn wọ́n tún dá mi padà síbẹ̀ Mohbad ló ń ṣiṣẹ́ yẹn kò ń ṣèyàn ìgbà tá bẹ̀rẹ̀ sí ṣe show ibi tí mo jókòó sí ni wọ́n gbé gbogbo information ya fún mi live ìgbà tí Wùnmí lọ ṣe second DNA sorry tó kọ́kọ́ lọ ṣe DNA mo sọ fún yín pé Ibato pé ìgbà tó lọ pé Fálànà ṣe rí mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe ìgbà tí Wùnmí lọ pé kò jẹ́wọ́ fún Fálànà irọ́ tí Wùnmí pa fún gbogbo àwa tá wà lórí íńtánẹ́ẹ̀tì ló pa fún Fálànà Wùnmí sọ fún Fálànà pé Naira Marley pa Mohbad ìtorí ó fẹ́ kílèmù gbogbo royalty ẹ̀ ṣe rántí ìjà probono ni Fálànà fẹ́ waja. ẹ lọ wá tó probono mi lè má define yẹn fún yín láàárọ̀ yìí ìjà probono ni Fálànà fẹ́ waja ìgbà tí Fálànà dénú ẹ̀tọ́ lórí pé nǹkan míì ni irọ́ yẹn náà ni Wùmí wá pa fún gbogbo ẹ̀yin Nigerians òun ló bá wọn fake musicians tọ́lá wọn lọ ṣe candlelight because nǹkan tí Wùmí gbélé wa lọ́wọ́ ni pé Naira Marley ló pa Mohbad ìtòwó fẹ́ gba royalty ṣe gbogbo yín now that is not the point of contention some few weeks later ẹni yẹn pè mí wọ́n rí Wùnmí ní mi ti gbàgbé chamber yẹn Fálànà ló ní kí Wùnmí lọ sí chamber yẹn kò lọ hospital wọ́n mú nǹkan tó fi kó tọ́wọ́ mú lọ síbẹ̀ ni wọ́n ṣe secret DNA fóun àti ìyá Mohbad ṣe ń gbọ́ mi ìgbà tí gbogbo ẹ jáde mo bọ́ta èmi ò ní sọ̀rọ̀ kí n máa bí ọ̀rọ̀ sọ bí èmi ò èmi ò ṣe blogger tó máa sọ̀rọ̀ tó máa wá dọ̀la tó máa lọ yọ fídíò tó máa lóhun ò sọ bẹ́ẹ̀ o òun ò oro so bẹ́ẹ̀ o èmi to maa lo yo video, to maa lohun o so sọ̀rọ̀ mi mo dẹ̀ dúró tì ní mo sọ̀rọ̀ mi mo dúró tì ní mo ní wọ́n ṣe DNA gbogbo yín ni mò ń parọ́ mo paro mo orúkọ hospital yẹn síta mo gbé orúkọ lady tó fi ṣe DNA yẹn sister. result nìkan ni mo gbé sister. because over against the policy and procedures and that is a private that is people's privacy ṣe gbogbo yín rántí mo sọ gbogbo ẹ̀ pátápátá mo challenge wọn up to today bèbí tí mo gbójú ẹ̀ síta pé orúkọ ẹ̀ lọ́lọ́ yẹn kò máa bọ́ta deny hospital máa bọ́ta sọ pé rọ́ọ̀mù ń pa ẹ bá mi dìyẹn mú àwọn olórí burúkú olùlẹ̀ nation wọ́n bọ́ta ń dọ́nà irọ́ ló ń pa wọ́n bẹ̀rẹ̀ sí ní pé hospital anybody can pick a call and call hospital wọ́n ní irọ́ ló ń pa bó ṣe máa ń parọ́ nìyẹn mò ń wo gbogbo wọn <laughs> ẹ mẹ́pọ́ lọ́hún tèmi ń sìn ojú ọlọ́hún tẹ̀ ń lọ ẹ tí rí kọ̀kọ̀ nǹkan tí mò ń sọ yìí ẹmu sọwọ sí ìyá Mohbad yìí máa bọ́ta sọ̀rọ̀ ẹmu sọwọ sí torí ẹmu sọ pé don't embrace anybody don't embrace anybody of them ẹ jẹ́ kó máa sọ lọ iṣẹ́ ta fi rán wọn ni àdúrà ta gbà ni àdúrà tí èmi àti yín gbà ni don't we are not fighting Karimo we are not fighting any of them. But please don't embrace them. Leave them to talk. You can watch them. ma kó lórí. I'm telling you this now. You can watch them. You can talk about them. But saying you want to embrace them, you want to bring them together with Baba Mohbad, ẹ fẹ́ ba ṣẹ́ nìyẹn. ẹ bá jẹ́ ẹnikẹ́ni ṣe. I'm telling you this now. abeg now that is not the bone of contention of all, DNA ṣe rántí kò pẹ́ kò jìnnà wọ́n confam DNA yẹn ẹ̀mú dání mo sọ̀rọ̀ irin tó kán ṣe rántí rail tó kán ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù mo sọ̀rọ̀ tó kán. Karimo ti confirm rẹ̀ ò tó kàn yẹn ó ní jà tí Wùmí bá Mohbad Jack previous night kó tó kú òun ló kàn irin yẹn rẹ̀ ò ṣe rántí rẹ̀ ò yẹn mo update njọ náà mo sọ̀rọ̀ ipe Wùmí mú phone ìyá Mohbad tan phone Wùmí fi find my phone ó fi wá phone yẹn ó gbé ọmọ ẹ̀ wọ́n lọ bá ìyá Mohbad ṣe weekend ó jí phone yẹn padà to the extent pé àwọn olórí burúkú olú the nation wọ́n ṣe patí ń jọ yẹn pé Wùmí ti rí fóònù yẹn kí ló sáré ṣe ń jọ tí mo tú àṣírí yẹn wọ́n bọ́ síta wọ́n ní rọ́lẹ̀ mi ń pa Kàrímọ́ ti confam ẹ̀ ń sìn gbogbo nǹkan tí mo ti sọ lórí íńtánẹ́ẹ̀tì ìgbà tí mo sọ̀rọ̀ family background Kàrímọ́ ó bọ́ta confam ẹ̀ èmi ò ń ṣe blogger tó bá wá fi dúdú pé funfun fún yín ìtorí ìjẹkújẹ yín tá bá sọ a máa kú tá bá sọ ọ̀run la máa lọ èmi náà bímọ ìwọ náà bímọ ẹni tí ò ń ṣàbíyamọ gan ó fìlìkù Mohbad ẹ̀yin olórí burúkú awáyé má ṣe rere kan tí ìyá àvátà àti tí ìyá àvátà àti ìyá àbíkú àti ápú àti àṣàna àgbà tó wà ní Switzerland tó ń ṣe tó Ewa ṣe tó ṣe fọ́ńtà fún wọn ẹ wá síbì kan no make it make sense ẹ wá justify nǹkan tí Karimo sọ yìí àtijọ́ ta ti ń sọ̀rọ̀ olùlẹ̀ nation ẹ̀ tí ke kẹwa sọ fún wa pé báyìí ni ati mú bàbá Mohbad ó parọ́ ni àwa la máa mú yín la máa já yín. gbogbo ọ̀rọ̀ yín àwa la now ẹ jẹ́ kí n pè ẹ̀ fún yín fún àǹfààní àwọn àwọn tí ò sí lórí instablog ń bọ̀ mò ń sùn làwọn èèyàn ń pè mí lọ́njì mi BJ ọ̀rọ̀ tó sọ ó ti ṣẹlẹ̀ o ṣé wọ́n mọ̀ nǹkan tó dùn mí fún Nigerians mo dẹ̀ wà lórí chat insta, insta blog mo dẹ̀ ń ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn ah nàìjíríà ò lè dá mọ́ ẹ kọ́ dé tèmi sílẹ̀ mo ṣe wòlíì tó bá sọ pé nàìjíríà èmi àti yín gangan ní nàìjíríà ẹ gbàgbé àwọn ìjọba ń sìn nàìjíríà ò lè dá mọ́. Karimo confess àwọn èèyàn dẹ̀ yín kọ́mẹ́ǹtì síbẹ̀ pé her sister is a betrayer ẹjọ́ sọ̀rọ̀ betrayer là ń ni ọmọ yìí ń sọ àwọn nǹkan tó wà insensitive ó ń sọ àwọn òótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń pé this is betrayal this is betrayal are we talking about betrayal ṣé gbogbo yín mọ̀ pé tó bá jẹ́ pé mo bàbá Mohbad ní Karimo wá tú àṣírí ẹ̀ bẹ́ẹ̀ yẹn èpè gbogbo ẹ̀ lọ́mọ máa ṣẹ́ fún bàbá yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Karimo betray Wunmi ẹ̀ ní ṣoríire ọmọ máa ṣankú mọ́ yín lórí ni mo dẹ̀ rí lédì kan tí mo mọ̀ ó dẹ̀ ń pe Kàrímọ́ léṣù olórí burúkú yìí ancestor ẹ̀ ló fẹ́ o mo ti sọ fún yín bó dẹ̀ ṣe wà nílé ọkọ yẹn ẹni tí mo mọ̀ dáadáa ni bó ṣe wà nílé ọkọ ó ń ṣe ṣìnà mọ́kọ ẹ̀ lára ìtorí ancestor ẹ̀ ló fẹ́ ọkọ tó ń fẹ́ òdo dáadáa gbogbo àwọn ọmọ àdúgbò ló ti dó káàkiri ní Sùúrùlérè mẹ́rin mo rí ọwọ́ ẹ̀ mo rí ọwọ́ ẹ̀ tó ń pe Kàrímọ́ mo ti sọ fún yín pé èèyàn mẹ́ta ló ń sọpọ́tì Wùnmí àwọn olóṣó àwọn tó gbé ọmọ àlè fún ọkọ kò bá jẹ́ kékeré ló ti gbé fún kò bá jẹ́ ọmọ yẹn ti dàgbà àwọn tó gbé ọmọ àlè fọ́kọ àti àwọn yahoo yahoo àwọn mẹ́ta tó ń support Wùnmí nìyẹn èmi ń sọlẹ̀ fún yín mo rí tẹ́lẹ̀ kan sọ pé àwọn àwọn tó ń tẹ̀lé Wùnmí ló ń kọ́ alẹ́ nìkan tó kọ́ tí mo rí tó kọ èṣù sí tó pe Kàrímọ́ léṣù sórí blog. ẹgbẹ́ bàbá alábà ẹgbẹ́ grandfather ẹ̀ ló ń ìtorí owó ìyẹn ò wá satisfy ẹ̀ ó ń ba sùn káàkiri mo sọ ẹ̀pọ̀ ọmọ kan bí fún bàbá yẹn gan ọmọ àlè ni no ẹ jẹ́ ká sọ tòótọ́ èèyàn ń confess ẹ̀ ń pè ní ẹ̀ ń pè ní betrayal ṣó lórí burúkú nìyí ni ẹ sọ fún mi báwo ni Kàrímọ́ ṣe jẹ́ betrayal Wùnmí bawo ni karimo se de betrayal wunmi to pa Mohbad ń kọ́ kí lẹ bá pé gbogbo ayé Mohbad ló fi sin Wùnmí Wùnmí tó pé pa Mohbad tó bá jẹ́ pé Kàrímọ́ ìgbà tí tó parọ́ mọ́ bàbá gbogbo wọn ló fún bàbá gbà tí tí wá ń pè ní bìtìrẹ́yà ọlọ́run gbogbo nǹkan tó ń dùn mọ́ tẹ́ ń sọ́pọ́tì wọn ni ma e ni jere laye e ni jere gbogbo to mo yin ninu eyin te won ni o di fún láyé yín ni people are wicked àṣemíjọ́ bíi pé kìí I don't want to talk to anybody. How can we be wicked this way? Ṣé Mohbad lè jọmọ yín kẹ́ má mọ̀ kú tó pa? Ẹ jẹ́ kí play nǹkan tí mo fẹ́ play. Mo ń bọ̀. Hmm. Mo ń Ẹ má bínú. ń bọ̀. èèyàn síwá ìwùn mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣọlá àwọn blọ́dà ẹ̀ wọ́n máa bá yí ẹ̀ jẹ́ jókòó tádé èmi kọ́ ni máa jíù pẹ̀lú ẹ kàn dárúkọ bàbá mi kò dírágì bàbá mi wàá wá mú ọ̀pọ̀ ọmọ níbi níran ni mí nígboro èkó wàá mú ọ̀pọ̀ ọmọ níbi níran ni mí nígboro èkó my father told me to go back to America ó ní ọ̀rọ̀ tí ìyá ẹ dá jẹ́ kí ìyá ẹ lọ yanjú ẹ fúnra rẹ̀ but just because and aside from the phone mo kọ fún ẹ ní ti fóònù yẹn ni o kó lè mọ̀ pé ó pọ̀ lẹ́gàn bó ṣe lọ jí imú lọ́dọ̀ ya Mohbad gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi ṣèbí àwọn blogger tí ẹ fẹ́ bá ọ fẹ́. it's not a fake tó bá jẹ́ pé Wùmí ò mú fóònù kò jí fóònù Mohbad mú kí alájọbí tó wà láàrin èmi àti Wùmí kó dáa fún mi ìyẹn tún wá ń kọ́ <laughs> ìyẹn tún kọ́ kí ni problem yín ṣe bẹ́ẹ̀ mi ni mo ṣe bàbá mo dẹ̀ apologize sí bàbá báwo ló ṣe wá di tiwọn yín ló dé kiri you say what if she takes her husband phone why did she steal it it is calling it is called stealing. ṣe this is one of the comments don comment sí instablog wọ́n ní ṣèbí fóònù ọkọ ẹ̀ ni àwọn olórí burúkú èmi sọ fún ìpọ́lọ́pàá mọ̀ nǹkan tó ń ṣe Nigeria police with all what Karimo has built now why are you not arresting Wunmi baba competition fún Wunmi even kí gbogbo eléyìí tó jáde bàbá ti petition Wùmí bàbá ti petition àdúrà bàbá ti petition Oh, chief chief chief mona bàbá ti petition gbogbo wọn pátá up till today àwọn pólísì tó wà pàǹtí wọ́n ń da gbogbo ẹ̀ sábẹ́ kápẹ́ẹ̀tì ni wọ́n ní kí bàbá má jà kí bàbá ní sùúrù kí bàbá ní sùúrù Nigerian police and this is not from Nigeria police ọwọ́ IG ló ti wá. IG ló sọ fún nǹkan tó máa ṣe bàbá ti petition wọn so when i see people saying bàbá should petition bàbá ti petition láti joy bàbá ti petition àdúrà wọ́n ti petition Wùmí wọ́n ti petition Darosha up to now IG tó wà ní pàǹtí kò ṣe nǹkan kan wọ́n fẹ́ ní dé ni wọ́n fọ̀ ládọ́là fún won la dollar yẹn ọlọ́wọ́ fi ìyà jẹ gbogbo yín bàbá ti petition Sam Larry that is it títí dé ní wọn ṣe nǹkan kàkà kọ́ sọ́pọ́tì Wùnmí kàkà kọ́ lú kọ́ dúró ti Wùnmí kàkà kọ́ dúró ti bàbá wọ́n lọ fún wọ́n fún ní protection escort tin tẹ̀lé Wùnmí kiri ni ẹ fi suspect sílẹ̀ ẹ fi suspect sílẹ̀ bàbá oní bàbá lè ń dà Nigerian police Someone you need to you need to come into this now because this is Wùnmí sister talking ṣèbẹ́ sọ pé gbogbo wa blogger ni wa irọ́ là pa lórí internet ẹ má wọrí this this this um this evidence had gone to ọtí gbogbo ẹ ti ọtí send ẹ sí wa Mr Wahab ti ní gbogbo ẹ lọ́wọ́ Sam ti ní gbogbo ẹ lọ́wọ́ Sam ti ní gbogbo ẹ lọ́wọ́ Baba cannot take the case to Abuja because been ni case to ṣẹlẹ̀ and let me tell you even if Baba tí Baba bá gbé case to Abuja. IG tó wà l'Abuja best friend Elégùṣì ni best friend Elégùṣì ni mo ti sọ́rí fún yín wọn lè gbé lọ s'Abuja. wọn lè gbé lọ s'Abuja ẹ jẹ́ tí wọ́n bọ́ sí bọ́ọ̀bù yìí tán láàárọ̀ yìí private autopsy ta fẹ́ ṣe èèyàn mẹ́ta la lọ bá èèyàn mẹ́ta la lọ bá ní Nàìjíríà tó refuse wọn náà wò fẹ́ wàhálà ìjọba ṣẹ́gun bí mo sick ni èèyàn mẹ́ta met talaloba, bá kan tó wá rẹ̀ tó bá wa re we went to three big people in Nigeria kọ́ bá wa ṣe kọ́ bá wa In Kotoni àti privately yẹn èèyàn met talaloba, they said and I quote àwọn ò fẹ́ wàhálà joba." Even we are fighting the government who is behind me? who is the government they have to come out now we need to start dragging them we need yes I am telling you this is coming from me this morning èèyàn mẹ́ta lọ́lọ́bọ́ náà ò fẹ́ wàhálà ìjọba ló ń sọ sọ ò bá mọ Tinubu you are going down ipò pa Mohbad yẹn òun lọ lẹ́sẹ̀ inú sáré nílé ẹwà sáré nílé ẹwà kí láǹfààní ọmọ tó gbé dání tí ò wúlò fún ẹ ọmọ tó gbé dání délégùn Elégùṣì ò lè gba mọ́ ọlọ́run tèmi ń sìn ó ju ọlọ́run tí gbogbo wọn ń sìn lọ. ó ju ọlọ́run tí gbogbo wọn sìn lọ. I have not told you this before. That is what they told us. Three big people. Big people. La Loba autopsy. Only we can't do it, we are sorry because àwọn ò fẹ́ wàhálà ìjọba tí n bá rí tí n bá rí èyí justice iṣẹ́ mi ní dákẹ́ mo sọ fún yín ṣé gbogbo àwọn olórí burúkú tó ń já dànù ẹ jẹ́ kó máa lọ tẹ́ bá ti rí nǹkan tó ti drop ẹ jẹ́ kó lọ don't beg them please henceforth àwọn tó fẹ́ da justice ìwúlọ lọ́hùn ti ń jábọ̀ yẹn that's why I don't care if anybody go tọ́lọ́hùn ò bá ti lọ I'm less concerned tí ọlọ́run ò bá ti lọ i'm less concerned kí ló kàn mí pé ọkàn drop tẹ́mi kan bá drop lẹ́ni ọlọ́run ẹgbẹ́ lómi dìde i'm always saying it. ẹ jẹ́ ká máa gbé lọ ẹ jẹ́ ká máa gbé lọ. she stole it from her mother-in-law. she stole the phone from her mother-in-law. ṣẹgbọ́n. torí ẹ ẹ fẹ́ drag mi èmi gan wà ń lẹ̀ fún yín. if she's denying that she didn't take it. Yeah. yeah. Oh, mama, she. She cannot deny it because Casey ló simple jù fọ́lọ́pàá láti máa wọn tó kusita. Casey ló simple jù fáwọn tó pa Mohbad láti wà exposed. Ó níyàn kú twenty four hours seventy two hours Wùmí ló wà pẹ̀lú ọmọ up till today all of our losses seen here. Mubai spoke about his two phones. Up till today, Ọlọ́pàá obere phone yẹn, Wunmi gbé fake phone That was their arrangement. Ìwọ was mú phone The police knew that phone we gave them was a fake phone. Phone Mohbad don't go Wunmi. Mohbad dẹ̀ sọ. they saw. Timba kú shen ṣe fema tó fẹ́ has a lot in that phone. Mumi get in the software. Oh, mọ nǹkan phone tó bá wọn kó lọ delete gbogbo nǹkan tó wà no phone yìí gbogbo ẹ̀ la máa gbé jáde i'm telling you from the place of the truth now Wunmi tó bá wọn kó lọ delete gbogbo nǹkan àfi ká má mọ̀ number yẹn tó bá wọn lọ delete gbogbo ẹ̀ gbogbo àfi tí koko bá gbanu phone yẹn kọjá àfi tí koko bá gbanu phone tó jí yẹn kọjá It is a fake manipulation for me. I jẹ́ ká máa gbọ́ lọ. husband is not her property. Our husband, it is not her property. That phone is an evidence. Ṣé gbọ́? why tó she lọ jí Why tó she lọ jí from that poor woman? It is an evidence. And this your so-called Alaja Jokotade is aware of it. <laughs> Jokotade, afọkúgba inverter, Invata. Only ló sọ báyìí pé, ẹ ṣe rere, yẹ o, kó lè yẹ wá o. Afọkúgba I'm really, really disappointed in you. And I'm not disappointed. But ti sọ I pẹ́, you tí ò bá mọ antecedent yẹn, náà máa pọ́n ilé afọ̀kúgba àbátà ìgbà tí Facebook fat ti ṣẹlẹ̀ you never came on this platform láti wá ṣe oto gbogbo nǹkan tó sọ̀ràǹdà ayé ẹ̀ bí kan jí owó bí kan dáwó fún ẹ nà jẹ look at you Oni omo ọmọbìnrin méjì afọ̀kúgba àbátà Oni omo ọmọbìnrin méjì tó ti tó lọlé ọkọ o dẹ̀ mọ́ pàǹkọ́ tí ọmọ wùnmí yìí pé mo sọ bá ṣe bẹ̀rẹ̀ justice for ló bẹ̀rẹ̀ sí ní ṣépè ó fẹ́ da ẹjọ́ yẹn rú ṣùgbọ́n I stood firm I stood firm sí nǹkan tó lè kọ́ mú ọ̀bẹ sí mi létí obe máa lọ sẹ́ I they did everything possible gbogbo wọn ló máa lulẹ̀ ẹ̀kọ́ dé tèmi sílẹ̀ àìsàn tí ò àtàwọn tẹmọ àtàwọn tẹmọ àìsàn tí ò gbóògùn ọmọ bá gbé wọn from ilé ìwòsàn kan sí kòmí ni òun ló máa mú gbogbo wọn pátá gbogbo àwọn tó parapọ̀ láti fẹ́ ṣe pé kí n dákẹ́ òun ló máa mú gbogbo wọn pátá. èmi sọ fún yín ìyá afọkúgbàǹgọ́tà ó bẹ̀rẹ̀ sí ní ṣépè yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣépè yẹn gan ó ń ṣe oríṣiríṣi ó ń attack everybody gbogbo ẹ tó bá ti sọ̀rọ̀ àwọn àǹtí àdùnní àǹtí yínká gbogbo wọn sọ̀rọ̀ wọn gbé wọn wá ṣe ṣó fún wọn ìyá àbátà àti ìyá àbíkú òbó akíṣíkù ẹ ní kú rẹ ẹ̀yin olórí ya biku ẹ má ṣiṣẹ́ gbẹ̀yìn ayé yín ni ẹ má kàbákò ẹ má kàbábọ̀ gbẹ̀yìn ayé yín àyàfi tẹ́ ẹ bá ba ẹ mọ́tọ́ but just because ìyàbọ̀ olórí burúkú ìyàbọ̀. tọ́n bá lulẹ̀ kẹ́pẹ́ mi lọ́mọ àlè gbogbo àwọn tó rò tọ́rọ̀ tọ́n sọ tí wọ́n bá lulẹ̀ kẹ́pẹ́ mi lọ́mọ àlè ẹ má gbọ́ lọ. ẹ má wà o ẹ má wà. who does that? wọn ò tí ì sin Mohbad ẹ ti ń promote àdúrà ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé there is more to what we are talking about wọn ò tí àdúrà wọn ti sin Mohbad Ìyábọ̀ tí ń bá wọn promote àdúrà Wùnmí tí ń promote àdúrà Ọlọ́run máa pa gbogbo yín lẹ́kùn ni àkọ́bí ọmọ yín Ọlọ́run máa gbà lọ́wọ́ yín àwọn fàbígbẹ yín á fi tẹ̀lé kí lẹ mọ̀ tán ṣe yẹn wọ́n mọ̀ mọ̀ promote àdúrà láti jẹ́ kẹ́ gbàgbé Mohbad Ìyábọ̀ jẹ́ lòun bímọ Ìyábọ̀ mi ti bẹ̀rẹ̀ e ẹ̀ <laughs> ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn ọlọ́pàá gba fóònù wọ́n ń béèrè fóònù wọ́n gbà wọ́n rò pé gbogbo fóònù Mohbad làwọn ti gbà wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà wọ́n gba wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà tán ti tù. I was there at panti lọ́jọ́ táwọn ọlọ́pàá gba fóònù tọ́rọ pa wọ́n ti gba gbogbo fóònù wọ́n ti gba gbogbo fóònù I'm jealous of her of course if that is what you think. báwo ni Karimo ṣe fẹ́ jealous of her ṣé ẹ̀ ń gbá wọn lórí burúkú Karimo is jealous of her No. How? Karimo lives abroad. Abroad, because can be Karimo Oshishe. Even if Karimo is not working. Iloyinbo, we live in a civilized and a very organized country. Bí Karimo Oshishe gan, ìlú á fún because ó bímọ. And moreover, she's working. Kò fòbò ṣeré, wọn ò fòbò ẹ̀ máa ta bí òbó wùn She's working. ó sọ iye tó ná tó fi travel down láti lọ ṣe òkú Mohbad tí ò mọ̀ pé wọ́n lọ́gbé léhun lọ́wọ́ she is working ṣẹ́ni ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ó máa ń run mí nínú Karimo ń jẹ́lọ̀sì wùn mí so gbogbo ìgbà tó ti ń gbèjà wùn mí tó ti ń bú bàbá Mohbad kò jẹ́lọ̀sì ẹ̀ ń gbà yẹn aláìní ṣoríire gbogbo yín olórí burúkú ni nǹkan tá a ṣe tọrọ wọ ṣe rojú tí ò ṣe ráyè ní Nàìjíríà ni why can't we be why can't we be honest for once why tá a ṣe wà honest ká wà truthful for once because Karimo is talking now ó di pé ó jẹ́lọ́sì Wùnmí ṣùgbọ́n àgbà tó ń bú bàbá kò jẹ́lọ́sì Wùnmí gbà yẹn ẹ̀ ní soríire ẹ jẹ́ ká máa gbọ́ lọ. mi ní ti comment section wéré ní wéré ní gbogbo yín èmi lẹ parọ́ fún ẹ parọ́ fún mi àwọn ohun mi mọ̀ pé táwọn bá sọ tòótọ́ wàhálà mi ní ṣí wíńdò lé mi mo máa lé ìyàwó mi jáde lamẹ́ríkà ni pé ó yá yá yá ẹ má fi rẹ́jẹrẹ́jẹ rá mi lára ẹ lọ yanjú ẹ̀ tẹ́fà yanjú ẹ̀ tán kẹsẹ̀ máa padà bọ̀ lamẹ́ríkà that is would have done. igi sọmọ àlè ọmọ kọ ni mí tó rò pé mo mọ̀ ló mọ o mọ nǹkan tí mo mọ̀ o nǹkan tó rò pé mo mọ̀ o mọ nǹkan tí mo mọ̀ ó ti wá dójú ẹ̀ báyìí o you can't bring me down. Oderuka will keep quiet. I will not keep quiet as long as i'm doing this the right thing stage kan ti kọjá mo ti apologize sí bàbá mo ti mo ti yọ yẹn kúrò nínú ayé mi. Hmm? Hmm. bàbá ń béèrè kankan wù mí ó ń béèrè kankan lọ́wọ́ wa àti ìyá ẹ má lọ wá o nǹkan tí bàbá ń béèrè lọ́wọ́ wa àtìyá ẹ̀ yẹn má lọ wá ohun mi má lọ wá jókòó tádé máa bà tiẹ̀ jẹ́ nǹkan tí bàbá ń béèrè lọ́wọ́ wa àtìyá ẹ̀ yẹn ó máa gbà o bàbá yẹn máa gbà bọ̀ má lọ wá <laughs> má lọ wá o má lọ wá ẹ ti ń ṣe tipẹ́ ìgbà tí mò ń parọ́ mọ́ bàbá tí mò ń jáde tí mò ń parọ́ mọ́ bàbá inú yín dùn wọn á ní kí bàbá dáríjì ẹ sí ní ya gbèrè sí gbòòrò hmm? ẹ sí ní ṣoríṣiríṣi gbòòrò ìwọ jókòó tádé wá sọ pé you drag my dad and my husband. wọn bí ẹja jókòó tádé drag Karimo's father káyé wa bàjẹ́ gbogbo òbu ẹ tó kù lọ́mọ abẹ́ kó síta olórí burúkú coming from your mouth ìwọ tó ní tìjú ìwọ tó ní tìjú o máa drag Karimo on what condition. Jókòtádé ìgò ẹjẹ́ kí tuntun já yín sílé ni bàbá ti petition Jókòtádé wọ́n ti petition bọ̀bọ̀ olórí burúkú tó ń ṣiṣẹ́ fẹ́lẹ́gùsì yẹn àwọn ọlọ́pàá ò ṣe nǹkan kan ẹ̀yìn ìgbà yẹn lọ́lọ́pàá pé Jókòtádé tó ní kó lọ apologize kó lọ update pé òun ò bú bàbá ṣe gbogbo yín rántí. mo sọ fún yín pé àwọn ọlọ́pàá yìí wọ́n fìyà jẹ bàbá Mohbad wọ́n fìyà jẹ bàbá yẹn ọlọ́dẹ máa fìyà jẹ gbogbo wọn Jókòtádé tẹ̀ ń sọ igangan address àti phone number everything wọ́n ti gbé fọlọ́pàá ọlọ́pàá gbé ọlọ́pàá pé jókòó tádé wọ́n ní kó lọ update pé bàbá Mohbad kọ́ lòun rí fásì ṣé gbogbo yín rántí ẹ bá mi confirm ẹ bá mi confirm ẹ bá mi confirm tẹ bá wọn ti jọ yẹn tí jókòó tádé update So sọ pé gbogbo nǹkan tóun kọ bàbá kọ́ lòun bá wí o ṣe rántí ṣe rántí bàbá petition kí bàbá Lori Buku tó dàbí tó dàbí tọ́lẹ́tò tó nùdí tó fi nùdí yẹn bàbá wèrè tó wà láàrin àwọn tó ń sọpọ́tì olórí Buku Elegushi Obeleke ẹlẹ́kẹ̀ ó dàbí ẹ̀kẹ́ dàbí pọpọ́fù tó ti bàjẹ́ tọ́kì sẹ́kẹ̀ ṣé gbogbo yín rántí bàbá pẹtíṣàn jókòó tají àti bọ̀bọ́ yẹn ìṣe lọ́nà pè wọ́n ọlọ́pàá pè wọ́n kẹlẹ̀ mọ irú ìlú tí gbogbo yín wà mo pítẹ̀ yín tẹ̀ ń gbé nílùú yẹn nǹkan gbogbo nǹkan tó bá ṣáà máa ṣe láyé yìí ẹ jẹ́ make sure pé wọ́n pa guide yourself ìtọ́jú ẹ̀ ló ṣe dùn mí lánàá olórí búkú obìnrin tó ya passport ọkọ ẹ̀ yẹn obirin. obìnrin bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀gbọ́n òun mi ni ó lè pààyàn tẹ́ bá ti ní obìnrin tó ń fún tó ń show trait kò bá ìjọbìnrin kò bá ìjọkùnrin tó show trait olórí búkú kan ẹ lé dànù tọ́mọ máa sọ́ọ̀sì wá nítorí mò lọ́kọ àbáyé yín fẹ́ bàjẹ́ ni ṣé kò kò pé kíyàn nísìnyí ju kó níyà kó ní ọkọ àbíyàwó lọ ẹ wọ́n Mohbad ń tó bá yẹ pé Mohbad ó ní sinmi ni tí ò tí sáré kò kúkú rọ́ọ̀ṣì fẹ́yàwó náà olórí burúkú ọmọ òun mi náà ni tó lọ gbé oyún ọmọ àlè oyún elégùsì tó lọ gbé wá tó gbé fún tó gbé fún Mohbad tó sọ pé òun lóyún tẹ bá ti ni obìnrin to ń fún yín lára ẹ tètè ko kó máa lọ dàkó wá pa yín tó bá yìí wá lu ìtọ́pa ẹ wọ́n á jà fún ẹ but ò lè jí mọ́ ṣùgbọ́n nàìjíríà yẹn wọ́n sọ akutu kútù ẹ òun ló mú Jídé Sanwó-Olú tó ṣe ẹnu bí ẹni ẹnu tó ń tó sọ ńgbà yẹn pé ṣé Mohbad ló máa kọ́kọ́ kú ni gbogbo yín pátá gbogbo nǹkan tó dùn nínú yín pátá Ọlọ́run ma fi pa gbogbo yín lẹ́kún bàbá ti petition ọmọ olórí burúkú àfòbò ẹ ra pàrágà kẹfòbò ṣeré bàbá ti petition mi kò fẹ́ sọ látijọ́ yìí ọlọ́pàá pè wọ́n àti èyí tó dàbí tọ́lẹ́tì ò tó fi nù díyẹn ọlọ́pàá pè wọ́n Doko tí wà lọ ó lọ update pé òun ò mọ òun ò bá bàbá wí ẹ fẹ́ sọ fún mi gan ṣèbí gbà tí Mohbad kú ṣèbá àwọn ọlọ́pàá ẹ sọ pé kan mú gbogbo evidence wá bá wọn àìmọye àwọn tó evidence lọ bá wọn they threw under the carpet lifestyle sọ náà lifestyle sọ pé ojoojúmọ́ lòun máa ń pe bàbá ṣé lifestyle ni ó kọ ọ̀rẹ́ di tó ń sọ̀bọ̀ sí Mohbad yẹn olójoojúmọ́ òun lọ sọ́dọ̀ ọlọ́pàá ọlọ́pàá ní kóun padà wá kóun padà wá kóun padà wá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. family drag them sori kan tí ẹ ṣe mistake ká. of course Karima is an accomplice if you get to the court of law she's an accomplice because ọmọ ibi tẹ́mi ti bínú sí Karimo máa sí ṣé máa sí ni mi ìtẹ̀mú ọkọ̀ ẹ̀ ibi tẹ́mi ti bínú sí Karimo okay ó sọ pé òun mọ̀ initially ó dẹ̀ wá bá wọn parí ìjà nìyẹn ìgbà tí Wasiu mi jà ó tún àwọn àṣírí díẹ̀ kan wọ́n dẹ̀ sáré cover ẹnu ẹ̀ ipe kò má sọ̀rọ̀ mọ́ Please don't tell me that. Don't tell me that's the reason you're supposed to forgive Karima and embrace her. I hate such comments. I don't know her from Adams. Ṣé kò ṣe pé ìfẹ́ mi náà kò This is not about Karima This, is this is about getting justice for Mohbad. I don't care whatever Karima is saying. Don't upset. Don't upset me this morning. Don't upset me, please. Kilotis ló my friend, boy. Say, Please allow me to talk. Ibi tí ti bí mi sí Karimo ni. Okay. Ó sọ pé ó mọ̀, ó ná parọ́ mọ́ ẹni, ó ná parọ́ fún ẹni. Ṣé ń gbọ́ mi gbogbo yìí. Ìwọ àti Wùmí jà ńgbà be Wùmí dẹ̀ bẹ́ padà. Wùmí dẹ̀ bẹ́ padà. Ìgbà tí Wùmí bẹ́ ó tún padà lọ bá wọn ibi tí mo ti problem pẹ̀lú ẹnìyẹn so she knows what she's doing tí mo dẹ̀ ti sọ ti pẹ́ tí Wunmi àti Karimo bá jà lẹ́ni ẹ gbọ́ ni this is the reason she's coming out she's not coming out because ó ti feel remorse Karimo is not coming out because ó ti yí padà Ọlọ́run ló ń ja ìjà yẹn fún wa kò ń Karimo ẹ gbàgbé abẹ́ gbọ́ mi. I'm a, ṣé nǹkan tí mo no not you another person made that statement àbí nǹkan tí mo sọ ok kàdí wọ́n sọ pé wọ́n parọ́ fóun ni accepted wọ́n parọ́ fún ẹ ṣe ń gbọ́ mi ẹlẹ́ẹ̀kìíní tẹjà yẹn ẹ ti jà ìgbà tó máa wá padà lọ bàbá Mohbad ló fi ló fi ló fi update ìwà tí Wùnmí jà ó ti lọ you, you never said anything nǹkan tí kàdí wọ́n fi ni pé one Mohbad is pushing her tọ́lọ́n number two ẹgbọ́n statement tóun náà sọ mo ní kẹ má wá fún mi ẹ wá fún mi tẹ bá wá fún mi màá sọ̀rọ̀ so tó bá yẹ pé wọn wá fún kò ní sọ gbogbo nǹkan tó ń but on ọ wá fún o wọn wá fún o ọlọ́run yìí máa ó yìí máa sọ̀rọ̀ because um, conscience ni ó máa tẹ̀lé dọjọ́ kú ẹ̀ ni ṣé nǹkan tí mo sọ yẹ yín because nǹkan tí mo sọ gangan nìyẹn ó kì í sọ pé wọ́n parọ́ fún ẹni ìwọ àti Wùnmí jẹ́ the first time bó ṣe fẹ́ máa sọ̀rọ̀ Wùnmí sáré bẹ́ẹ̀ ìgbà tí Wùnmí bẹ́ẹ̀ you ìgbà tó máa bọ́ta bàbá Mohbad no kọ́kọ́ bàbá Mohbad ó ní jòsí ó máa kékú Josie, jòsí olórí burúkú jòsí kinní honestly tó bá jẹ́ pé one yẹn ìgbà tó ń jà yẹn ni Kàrímọ́ ti lọ tó dẹ̀ ti sọ truth ẹ̀ àwa gan máa celebrate ẹ̀ sí náà ó sọ pé ó ń ẹ ok ó ti rí pé rọ́lọ́pàá fún ẹ ó dẹ̀ bá wọn jà why go back there why embracing them? Why embracing them? So Karima is an accomplice. That's why we never, I'm not even embracing anybody. I'm, I'm not part of the people. Tomorrow, tomorrow, man, Señor. That is so total. I don't need to.